ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ṣe inú dídùn nínú ọ̀rọ̀ ọlọ́run a ó kà láti inú ìwé sáàmù kìíní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 tí ń so èso rẹ̀ ní àkókò rẹ̀ ewé rẹ̀ kì yóò sì rẹ̀ àti ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. ní inú májẹ̀mú láéláé a máa pe ọ̀rọ̀ ọlọ́run ní ìwé òfin ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí a kọ sílẹ̀ ó ní àwọn ìtọ́ni fún ìgbé ayé nínú a rí látinú ẹsẹ̀ ìkíní ìwé orin dáfídì kìíní pé ìbùkún ni fún ọkùnrin náà tí kò ṣe àwọn nǹkan kan ní pàtó pé alábùkún fún ni ọkùnrin náà pé ọkùnrin tí a ti bùkún fún kì ṣe àwọn nǹkan ní pàtó ṣùgbọ́n ẹ jẹ́ kí a gbé ojú wa sí àwọn ohun tí. Si alábùkún fún ọkùnrin náà a máa ṣe ó ní wípé dídùn inú rẹ̀ wà ní inú ọ̀rọ̀ Ọlọ́run ènìyàn máa ṣọ́ra fún nínú pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ nígbà tí ó bá ní inú dídùn nínú ọ̀rọ̀ Ọlọ́run ní tòótọ́ nítorí wípé ìbárẹ́ ayé ọ̀tá Ọlọ́run ni ìwé sáàmù orí kẹtàdínlógójì ẹsẹ̀ kẹrin fi yé wa wípé ọlọ́run yóò fi àwọn èròǹgbà ọkàn wa fún wa nígbà tí a bá ní inú dídùn nínú rẹ̀ ènìyàn kò lè ní inú dídùn nínú ọlọ́run láì ní inú dídùn nínú ọ̀rọ̀ rẹ̀ ìwé Joshua orí kìíní ẹsẹ̀ ìkẹjọ sọ wípé ìmọ̀ ọlọ́run tí ó yè kooro a máa mú ìṣerere wá ṣíṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run a máa ràn wá lọ́wọ́ láti tẹ̀síwájú nínú rẹ̀ nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run a máa so èso fún ẹni tí òye rẹ̀ bá yé bí ó ṣe ń lọ sínú ayé lónìí ṣe ìpinnu láti lo àkókò tí ó pọ̀ sí i nínú ṣíṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé ní ọkàn rẹ àti ní ẹnu rẹ kí o sì mọ̀ wípé a máa sọ a máa ra ọkàn ènìyàn padà tí yóò fi lè dá ògo Ọlọ́run mú àdúrà mò ń rìn nínú ọgbọ́n àti agbára ọ̀rọ̀ Ọlọ́run gbé inú ọkàn mi ó sì wà ní ẹnu mi ó sì mú ire wá sí ọ̀nà mi ní orúkọ Jésù àmì a ó kà láti inú ìwé pétérù kínní orí ìkẹrin àti orí ìkarùn ẹ máa bá wa kà lọ. pétérù kínní orí kẹrin nítorí náà níwọ̀n ìgbà tí kristi ti jìyà nínú ara kí ẹ̀yin náà di ọkàn yín ní àmùrè láti ṣe bẹ́ẹ̀ nítorí ẹni tí ó bá jìyà nípa ti ara ti bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ má tún máa ṣe ìfẹ́kúfẹ́ ẹ̀dá mọ́ ṣùgbọ́n máa ṣe ìfẹ́ Ọlọ́run nínú gbogbo ìgbé ayé rẹ tí ó kù ní ìgbà kan rí ẹ ní àǹfààní tó láti ṣe àwọn tí àwọn abọ̀rìṣà ń ṣe ẹ ń hùwà wọ̀bìà ìfẹ́kúfẹ́ ìmùtípara ayé ìjẹkújẹ ìmukúmu àti ìbọ̀rìṣà tí ó jẹ́ èèwọ̀ nísinsìnyí ó jẹ́ ohun ìjọjú fún àwọn ẹlẹgbẹ́ yín àtijọ́ nígbà tí ẹ kò bá wọn lọ́wọ́ sí ayé ìjẹkújẹ mọ́ wọn wàá máa fi yín ṣe ẹlẹ́yà ṣùgbọ́n wọn ó dáhùn fún ìwà wọn níwájú ẹni tí ó ṣetán láti ṣe ìdájọ́ alààyè àti òkú nítorí rẹ̀ ni a ṣe wàásù ìyìn rere fún àwọn òkú pé bí wọ́n bá tilẹ̀ gba ìdájọ́ bí gbogbo ènìyàn ti ní láti gbà nínú ara síbẹ̀ wọ́n wà láàyè nínú ẹ̀mí nípa ti ọlọ́run òpin gbogbo súnmọ́ tòsí nítorí náà ẹ fi òye àti ìwà pẹ̀lẹ́ gbé ìgbé ayé yín nínú àdúrà ju ohun gbogbo lọ ẹ ní ìfẹ́ tí ó jinlẹ̀ sí ara yín nítorí ìfẹ́ bu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ẹ lawọ́ sí ara yín láì ní ìkùnsínú olúkúlùkù yín ní ẹ̀bùn tirẹ̀ ẹ máa lo ẹ̀bùn yín fún ìrè ọmọnìkejì yín gẹ́gẹ́ bí ìríjú oríṣiríṣi orí ọ̀fẹ́ Ọlọ́run bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó mọ̀ pé ọ̀rọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run ni òun ń sọ bí ẹnikẹ́ni bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kí ó ṣe é pẹ̀lú gbogbo agbára tí Ọlọ́run fún nínú ohun gbogbo ẹ máa wùwà kí ògo lè jẹ́ ti Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi òun ni ògo àti agbára jẹ́ tirẹ̀ láé àti láéláé àmín ẹ̀yin olùfẹ́ mi ẹ má jẹ́ kí ó jọ yín lójú bí wọ́n bá wa iná jó yín láti dán yín wò bí ẹni pé ohun tí ojú kò rí rí ni ó dé èyí sọ yín di alábàápín nínú ìjìyà Kristi ẹ máa yọ̀ nígbà tí ó bá padà dé nínú ògo rẹ̀ ayọ̀ ńlá ni ẹ ó yọ̀ bí wọ́n bá ń fi yín ṣe yẹ̀yẹ́ nítorí orúkọ Kristi ẹ ṣe oríire nítorí ẹ̀mí tí ó lógo nì ẹ̀mí Ọlọ́run ti bà lé yín lórí tí ẹ bá ní láti jìyà kí ó má jẹ́ gẹ́gẹ́ bí apànìyàn tàbí olè tàbí ènìyàn burúkú tàbí ẹni tí ń tojú bọ nǹkan ní nǹkan ṣùgbọ́n bí ẹ bá jìyà gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ má jẹ́ kí ó tì yín lójú kàkà bẹ́ẹ̀ ẹ máa yin ọlọ́run lógo fún orúkọ tí ẹ̀ ń jẹ́ nítorí ó tó àkókò tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láàrin ìdílé ọlọ́run ni yóò sì ti bẹ̀rẹ̀ tí ó bá wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa báwo ni yóò ti rí fún àwọn tí kò gba ìyìn rere ọlọ́run gbọ́. tí ó bá jẹ́ pé pẹ̀lú agbára káká ni olódodo yóò fi là báwo ni yóò ti rí fún àwọn tí kò bọ̀wọ̀ fún ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀. nítorí náà kí àwọn tí ó ń jìyà nípa ìfẹ́ Ọlọ́run fi ọkàn wọn fún Ọlọ́run nípa ṣíṣe rere Ọlọ́run ẹlẹ́dàá kò ní dójú tì wọ́n. Pétérù kínní orí karùnún. Nítorí náà mo bẹ̀ àwọn àgbà láàrin yín alàgbà ni èmi náà àti ẹlẹ́rìí ìyà Kristi wọ́n sì ní ìpín nínú ògo tí ó farahàn mo bẹ̀ yín pé kí ẹ ṣe ìtọ́jú ìjọ Ọlọ́run tí ẹ wà nínú rẹ̀ ẹ máa ṣe iṣẹ́ yín bí alábòjútó kì í ṣe àfipáṣe ṣùgbọ́n tinútinú bí Ọlọ́run ti fẹ́ ẹ má ṣe é nítorí ohun tí ẹ ó rí gbà níbẹ̀ ṣùgbọ́n kí ẹ ṣe é pẹ̀lú ìtara àtọkànwá ẹ má ṣe é bí ẹni tí ó fẹ́ jẹ́ aláṣẹ lórí àwọn tí ó wà lábẹ́ yín ṣùgbọ́n ẹ ṣe é bí àpẹẹrẹ fún ìjọ nígbà tí olú olùṣọ́ àgùntàn bá dé ẹ ó gba adé ògo tí kìí ṣá bákan náà ẹ̀yin ọ̀dọ́ ẹ máa tẹríba fún àwọn àgbà gbogbo yín ẹ gbé ọkàn ìrẹ̀lẹ̀ bí ẹ ti ń bá ara yín lò nítorí. ọlọ́run lòdì sí àwọn onígbéraga ṣùgbọ́n a máa fi ojú rere wo àwọn onírẹ̀lẹ̀. nítorí náà ẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ Ọlọ́run tí ó lágbára yóò gbé yín ga ní àkókò tí ó bá wọ̀ ẹ kó gbogbo ìpayà yín tọ̀ ọ́ lọ nítorí ìtọ́jú yín jẹ ẹ́ lógún ẹ ṣọ́ra ẹ dira yín gírí èṣù tí í ṣe ọ̀tá yín ń rìn kiri bíi kìnìún tí ń bú ramúramù ó ń wá ẹni tí yóò pa jẹ. ẹ takò ó pẹ̀lú ìgbàgbọ́ tí ó dúró gbẹ́ngbẹ́ng kí ẹ mà pé àwọn onígbàgbọ́ ẹgbẹ́ yín ń jẹ irú ìyà kan náà níwọ̀n ìgbà tí wọ́n wà nínú ayé ṣùgbọ́n lẹ́yìn tí ẹ bá ti jìyà díẹ̀ ọlọ́run tí ó ní gbogbo orí ọ̀fẹ́ òun tí ó pèyè sínú ògo rẹ̀ ayérayé nípasẹ̀ Kristi yóò mú yín bọ̀ sípò yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ yóò fún yín ní agbára yóò sì tún fi ẹsẹ̀ ìgbé ayé yín múlẹ̀ òun ni agbára wà fún láéláé àmín sílífánù ni ó bá mi kọ ìwé kúkúrú yìí sí yín mo ka sílífánù yìí sí arákùnrin tí ó ṣe é gbẹ́kẹ̀lé mo ń rọ̀ yín mo tún jẹ́rìí pé oore ọ̀fẹ́ ọlọ́run tòótọ́ nìyí ẹ dúró lórí ohun tí mo kọ ìjọ tí ọlọ́run yàn ẹlẹgbẹ́ yín tí ó wà ní bábílónì kí yín bẹ́ẹ̀ náà ni máàkù ọmọ mi ẹ fi ìfẹnukunu ìfẹ́ kí ara yín kí àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ti Kristi. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight. 22 45 47. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.